like a uh, container ẹ máa ti container kó engine machine rẹ ẹ ẹ container lè tẹ ní a dàmà ní yàrá àyìnà kẹkọọ kẹkọọ náà ní bírò wà ẹhọ lápálọ yẹ sọkọlọ ní ìdíkọ náà ẹ̀yẹ máa ń lè gbọdọ̀ wéra nà méjì náà wọ́n máa wọ́gọ́ wọ́gọ́ àyàn ẹ̀rọ ìlànà ìkẹyì ilé ìkùbù express moto na gore da man chaka chan chana me chaka je ho don wata da wa han but 300 that means hundreds of others in injured thousand seven hundred ko an ki jan na da to ka kan ne sun ce ya ra ne ke ba da ke ko ni mun ji ya sun yi na uti ba da sa na ta ra da ha wai ke na da to no eh eh ne da ta because gọ́ọ̀mù kan náà náà yẹ̀rọ adáko ibi náà náà òun àwọn àmọ́ ní kọ́mpìnì rárá bọ̀ lórí ẹ̀tọ́ ní bọ̀ọ̀nì náà chinese ọ̀dọ́ lọ́ba ní kọ́mpìnì yẹn bẹ́ẹ̀ lọ kí gate olóyìn mi náà lẹ́kọ̀ ọ̀dọ́ àníkà nàìjíríà bọ́ọ̀lù yẹn máa ń yẹ kàtà àwọn náà wọ̀ wọ́n náà wọ̀ wọ́n so àmì wọ́n tẹ́kọ̀ wọ́n ti wọ́n lé àbẹ́ náà àbẹ́ mi ni wọ́n ti wọ̀ ikiwa mele ile yana are nyambe yene ile zana ya hande na nyambe toyo emri ni chene me so wala janaiz ile nka kusala huku an mutun ko man shana abida na ran ame um ne ko so an bin bin ma wona nawo Oke bile bi ọma da shuku anabere ku na masafa na ma hata mu. وربما حمل الجنازة بنفسه أوكي possibly أظن كان حمل الجنازة كان أنت سوى الله أنت من زوجكم بنفسه أمرتا بتاشم أنا ذلك أقول شكوانا لنا كان شكوانا كجاهم كانوا مدرسين daga adam bi in dai haka ta dai amsiya wa waraha biturab no no na kuji kuan no no na covered with biturab with dust with with sand or no na covered kuto na with what sand ولكن أولا من سيره بين القبور كسيره بين الأحجار إيه؟

lọ́dọ̀ ló gẹ̀ẹ́dẹ́tò akọ́kùnrin oṣù ó kiri ọ̀hún ẹ́ ọ̀rùn ìyẹn ní mìíràn sọ́ọ̀rì ọ̀rọ̀ akọ̀mù ọ̀gbọ́ntàn onímọ̀ ádámù ìtìkọ́nù ìbàdàd ọlọ́ọ̀ká ọ̀zọ̀rọ̀dáìká ife ìsíbẹ̀rẹ̀ rẹ̀ wík one of the signs kí wọ́n lè wík ìbàdàn ọkọ̀ ìtìkọ́nù ìtìkọ́nù accuracy ọ̀rọ̀ ẹ̀gbọ́n ọkọ̀ accurate. ní ìbàdàn náà àná ọ̀gá ẹ̀ǹzẹ̀gẹ̀ ọ̀ǹzẹ̀gẹ̀ ọ̀rọ̀ ọrụ àwọn nǹkan ní sábà níbi sísọ sọlá níbi lọ́ka ilé ẹ̀mí ẹ̀kọ́ àrùn ọ̀sán ní ìyẹ̀rá lọ́ka ẹ̀yìn náà kàkọ́rọ́ ọ̀bẹ́lẹ̀ máa lọ ọ̀bẹ́ lọ́sibí kẹ̀kẹ́ kàkọ́rọ́ ọ̀bẹ́lẹ̀ máa nù. ìbàdàn is not accurate ẹ̀yìn rọ̀gẹ̀ wọ́n mi ń zálì kan ọkọ̀ ìnáṣọ̀ nù ká ṣòro أثناء الصلاة والتلاوة القرآن والأدعية ونحوها بغوا فيل أه؟ دو داني داني سنسن واشاين لنا أثناء الصلاة قرن طيع من وقع قصالة وتلاوة القرآن كما نقرأ القرآن والأدعية أدعية جمع الدعاء أه؟ من واسم الدعاء و ونهوهما ونهوها أتين إنهم وعدم التدبر دون سي إنسان سنة تدسيري وتفكر دولي في معاني الأذكار يتمي أذكار نام سنفوق رواعة وعكاين ويتماه اللهم اغفر لي وارحمني وعافني واهدني واجبرني كو ọlọ́run náà sí ọ̀rọ̀ ọ̀hún ṣèjì dọ́ àtọ̀n àwọn ọ̀sà fáwọ̀ ọ̀là ọ̀rọ̀ bẹ̀rẹ̀ fẹ́rẹ̀ lẹ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ fẹ́rẹ̀ lẹ̀ ẹ̀rọ kúmọ̀ lẹ́yìn àjọ ọ̀sà bẹ̀rẹ̀ fẹ́rẹ̀ lẹ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ fẹ́rẹ̀ lẹ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ fẹ́rẹ̀ lẹ̀ wọ́n kọ́ mi dọ́ọ̀ sọ̀rọ̀ gbọ́dọ̀ ẹ̀ka ẹ̀ṣọ́ à mọ̀lẹ́dẹ́yìn nàkọ́ sọ̀rọ̀ àti òṣèdá ìjọ ààrẹ rẹ láwọn fúnni ẹnẹ ọdún fúnni ọdún fúnni ọmọ wa ọmọ mi kò ní akẹ́nu ẹ ọmọ mi ẹ̀ta ọmọ mi ẹ̀yìn gbà sahabi ne ji hadisi ne ka annabi alaihi salatu wassalam ina ka ni sujudi ba da zama ni mun sujudi da waya to do ku fa zakin da suna ni kai ya yi haka na kusa ba mai yawa rubin sirri رب اكفر لي سؤال القرآن يقول لو أيت مجد معه أنا قوم جديد ما كان الله لو أيت مجد معك أصبحنا وأصبحنا أنا جيت حسن حسن وأنا جيت من نام هو العام أذكار لنا ويقولك ويقولك اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة وأسألك الأفو والعافية في ديني ودنياي وأهلي ومالي اللهم استر عوراتي وآمن روآتي اللهم احفظني من بين يديك ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بك من أن أغتال من جهتي إيه؟ برحمتك من أن أغتال من تحتي كو Yes, it do all these things. Well, you want him والتفكر في معاني الأذكار دعوني كان أو أصلو روحني اتما ذكيان فيقرؤها بطريقة رتيبة مملة هذا إذا حافظ عليهم ويكون فيقرأنا بركعك أدعية من وأذكار من ذاك بالطريقة الرتيبة الذي already arranged eh? or already organized pattern eh? or pattern mata ni ẹ̀hún mọ̀ra ẹ̀ka ọ̀ ẹ̀kọ́ ìkọ́sọ́ ìmìnira لكن شو قولك أنا وضعته أستغفر الله أستغفر الله العظيم وده جاء يعني طريقة رتيبة يعني مرتبة إيه ترتب على كتب فتوتلهم لازما الذي لا إله إلا الله لا يكون يكون سؤال ساكت

ọyọ kọ ẹnna ka aráàlú ọmọ ìhí ẹ wọn ẹwúrọ wà ẹnna wọn ẹnna ka ọṣọ kẹndẹ ìrandà ọkọ ọdọmọdé ìdúnkọ ẹnìgbọ ọyọ kọ ọdọmọdé ẹsọ kọ àgbọ ọdọmọdé dẹ ẹbẹ wọn ahọ bùkọ́tà ọ̀rọ̀ òmùlé ìlú ọ̀nà mẹ́rin mi ọkọ̀ sọ́ni hàdà ìlà ha fàzà alẹ́ yìí láti ọ ìjọ náà ọkọ̀ àhá ọ̀nà àkàní ọ̀nà àhá dùwẹ̀ náà wọ́lẹ́wọ̀ بدعاء معين في وقت معين أتت به آه السنة فإنه لا يذكر في معاني هذا الدعاء أوكا ولو اعتاد وذاك اليوم عن ادم لبلا أن يدعو قام بها بدعاء معين أنا اتكلم addu'a ne it is specific addu'a mu'ayyan fi waqtin mu'ayyan in a specific time atat bihi sunna ana ka sunna ni da shawara ka hawa mu fa imam la yaf la yafakkir fi ma'ani or yuru sai kuma hada du'a addu'a nan eh ibada nan kiri du'a mu'ayyan fi waqtin mu'ayyan nan ne ne shanar du'a mu'ayyan

وكو السيري دوست فتدعى وكجاء معلم بان عينا جمع الملم دعاء معين في وقت معين so أبي أمن متى أمن والله سبحانه وتعالى أكم من أن ونتنبع لا يقبل الدعاء من قلب غافل لاهن ومن أمن الدعاء mọ́ọ̀nì mọ́ọ̀nì ọ̀ka iron ọ̀gáfẹ́lì ọ̀rẹ́ iron ìwà negligent iná bìọ́ náà mi láàhìn dáàmàhìn lọ́wọ́ tẹ́lẹ̀mìlì òun wà fèsì sẹ́lá tí sọ̀híhà tó àti kò yẹ àwọn ọmọdé ọba àwọn ìwọ̀nì ṣẹ̀ṣẹ̀ àwọn nǹkan ẹ̀wọ̀n nǹkan náà náà mọ́lẹ̀ kùtùkọ́ náà listen to your mọ́lẹ̀ náà accept it. so ife kàkà wọn it's coming about that lẹ́sìn kò wà ní àìkẹ̀yẹ̀yìn ní the technical know-how ànúmọ̀lọ́wọ́ àti márùn-ún aka ìwà kọ́ńtùn fìl amal fakùn fìhì kọ́ ìjà àní fún wa ní di yín sọ ọmọ bá ìkẹsọ́ náà wà wọ́n yìí wà á kà máa tẹ̀lé ọ̀dọ́ ọ̀kẹ́ ha kà lájú ẹ̀kẹ́ ha kà jẹ́ níwọ̀n màkà sọ̀gbà wọn wà á tẹ̀lé ọ̀kẹ́ ha kà dọ̀ lọ́wọ́ màkà sọ̀gbà ọ̀nà sáà sura malka fulana adamu da ya so ce ya so mutu ba ruwa da kahinan a da akwai shugo nan da zaba to da kahinan a ada kawara akwai za a riya ne azka su ba hanga sa ivan tsasan ne kolbin gosilin lahin an mulmi mauduwan أعاذنا وأجارنا الله من هؤلاء أنا قهنا ومن سوف ننازل كل يوم في الإيمان كو So any, any of orphan I was cast to God was Messiah, that can annoy him. Dua kau kan, aku dua jahan, aku dua tekan, aku dua cuci, orang kan sebuah masa. Itu panas dan ini dia dia. Mari dah, waktu kau dah nyaman sekarang dah. Dah mana patah sekarang mau kau. Asal ni, asal nak kau ni kalamu dohikul masa, wasabah, ko. أبونا ومن مزايا ضعف الإيمان ورأي مثل شاكرك إيمان لكم التكاسل عن الطاعات والعبادات وإضاعتها التكاسل أنه يقول عن الطاعات إن وقلنا وكرسيسا سمنا وكرامة والعبادات أبتدأ عبادة هي كمرية وإضاعتها أتقول إيه èkéyìí òdùnmẹ̀ ha òmìgbàdà ha ní ọ̀dọ́ ọ̀gbọ̀rọ̀ ẹ̀nà kẹ̀kẹ́dáńpù ọ̀nà ọ̀gbọ́n ní ìyẹn náà abdullahi ibn umar rọ́jò lọ́wọ́ àwọn àníhùnà ọjọ́ ìdí ìṣèkà àníbi sọ́nọ́lá àlẹ́ ìwọ̀sánlá àwọn ṣàbán ẹ̀rọ ṣàbán yìí nàá àwọn ah, sì ní àwọn ṣàbán àkà sínú ọkà ilẹ̀ ṣàbán lọ́kà. baka ọmọ zaalika shahar yagful gafili kọ ọyọ wa yagful naa anu ọ̀nà wọn náà ká àná ọrọ̀ ìlà ìtànà tẹ̀lé gbígbé tọ̀fẹ̀. Jẹ́nẹ̀ làwọn kọ́ sọ àgbẹ̀ ìnágbèrè ìbèrè ìlà ìtànà. Àwọn ọmọ náà wọ̀ náà ìtàn ní ìlú orí dọ́dọ̀ ní ìlú orí mọ̀ ìlà yẹn náà ọ̀rọ̀ kú ọmọ ọmọ náà kàwé náà tẹ̀ náà yìí bẹ́ẹ̀ níbi kàtí náà lọ́kà yìí ìlà ìlà yìí hmm, àbúkọ́ nínú àbúkọ́ nínú everyday human vision náà kọ́nà vision ló mọ̀ nínú. Hmm? Thursday kọ́ Monday and Thursday. Hmm? That is one. Two. ụkọrọ n'ime ịnị ọkọsọrọ ẹkún ẹkún nìkó yes n'ụkọrọ n'ime ene dìde dúró dìde àárọ̀ aṣọ yìí máa fi aṣọ ọmọ aṣọ kó àǹkọ́ aṣọ kẹ́ni good ìjọba ẹni ra the total sum of ụkọrọ n'ime ẹni ra ẹkún aṣọ ṣọrọ ahẹrẹ ẹka òkè ẹyin àmì aṣọ ahẹrẹ ìdíwọ̀n máa lè pè é ẹyìn ọ̀rọ̀ èkó dára káńsù lẹ́yìn in ndị year. ẹ̀kọ́ àhàbù sọ̀rọ̀ alẹ́ ndé wọlé sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ ṣáàrù ṣàbàn àmọ́dá rẹ̀ ní ayé tán ọ̀nà mẹ́ka àmẹ́bí ẹni ṣàbàn náà ṣàrọ̀ ẹ̀rọ padà kí wọ́n á mẹ́rin lóṣù kẹ́ ẹ̀kọ́ ìmọ̀dá ntọ́jú náà أنتم إذن لازم نجمع الآن واحد أهلين ضرروا النمر يجب ما شاء دقة أنا ما هيكاو دشارة هذا أي ما مشاور كان ملع ونعظم إيكا صدق رسول الله صدق رسول الله أنا بيكون هنا زمان وكل عاقة باتوا يعني ليه أنا جناك غفر له ما تقدم من ذنبه ما تأخر عشان أنت watawaye kaza sasa min atakasulu an ta'at wal ibadat ayyuminkum asama nasai muzahiru ضعف الإيمان علينا ọkà wéèrè wẹ́yìdà àdáhà ìjọ ọba kan náà ṣọ́ ọwẹ́ ọkọ́rọ́ náà kà mí fẹ̀yìndọ́mà hí àhàrọ̀ká kìjọ̀fà ní tùkọ́ di àbúrò nǹkan náà kà yà àbọ̀ أي كوبان جوفا أونلاين نتا لا روح فيها أين غينا وقد وصف الله أمرنا يا نتجي عز وجل أمرنا ويتكون المنافقون ọlọ́run tó yẹ nàìjíríà níbi ká bìkọ̀ òní ní ilé ilé ẹ̀kọ́ mú ti sáré òyìnbá kọ́ ọmọ yìí lọ sọ láti kọ́ ọmọ kó sọ̀lá ìyá náà ní kí ni ẹkọ ẹjẹ kan náà sọnà dẹ ẹkọ ẹkẹ ẹni ìwúrò ẹnkan ìwúrò ẹ fast so ọmọ yìí ọmọ nìkan ẹni sọlá ìgbà àgbà ọkọ àbúrò àti náà ọkọ rà wọn so àṣàwọ̀ rẹ sí ìwúrò àmì ìbàdà ìwúrò sí ìwà ni wọ́n ìbàdà sáà ní sáà ní dọ́ọ̀fọ́ ìyàn náà wọ́n yẹ kókó lò fi zálìka ọkà ọ̀rẹ́ yìí ní. يوها إننا عدم الاتراس لفوات مواسم الخير وأوقات العبادة عنك لأنك أسألون أوكا عدم الاكتراث ده نوات تاني ده فرضا مثال اقتراس ما يرون كثير هو يقول أخ اقتراس لفوات مواسم الخير ده جوه مواسم تيو سنكون تيو سايدا وما إذن وأوقات العبادة أتي تايم أنا كأبونا ومي بعدا وأنا من بعدا أنا كو مش أبانا مين أنا وهذا يدل على عدم اهتمام الشخص بتحصيل الأجر وهذا أصلا يدل على رأس الزكاة عدم اهتمام الشخص كذلك مهم كذلك اهتمام الشخص individual or attach importance to what? بتحصيل الأجر كنا سي acquire كنا سي قوة وتوسي فقد يؤخر الحج وهو قادر حج يوم نودو ذات لتي أنا نكتو هنا هم؟ ونهار بشا بين حج ويتفارط الغزو وهو قاعد أنا داد dáàjẹ́ tilẹ̀ ma nílẹ̀ jihad lọ́ọ̀hẹ́ àtẹ hànú ويتأخر عن صلاة الجماعة ثم عن صلاة الجمعة دا وذكي دا جيت لما هيني سالني جماعة يكو أولا منا أتصل الجمعة هم من دولي كاين يسألون بنا شو بنا حسين نوالين وانا كان حسين anọ́dúnlá kò tí jókà sọ ẹni ìlú kàmpẹ́ẹ̀nì sí màmá bá ẹni àkùbílẹ̀ mi jámù tàbí jámù tàbí rẹ̀ àwọn ìkàlà tọ́nà kò ìwé jìgá sọ ni wẹ́wẹ́ dàn hàn fún mi ana mai zai kamar jikin ma da mala cikin biyu sai man ne ruma kenan yana a wani fasalawa ba da mawala ba bi gusto ainihin alẹ́ni ìlú ọ̀nà kàkà ìdí ẹ̀rọ ìlú rí ọ̀pọ̀ kọ̀mọ́rí ẹ̀wọ̀ mi ọmọ náà wà kó mọ́rí ọmọ ẹ̀wọ̀ mi. وقد قال رسول الله صلى الله عليه وسلم فقد أنتم إلى كم منام لا يزال قوم يتأخرون عن الصف الأول على النار إني أريد ما يدعو النساء برافا حتى يخلفهم الله في النار فوردوا منهم ومجي أقوى then and في لها يعني من هذا هريرة حديث رواه أبو داود وهو في صحيح الترغيب والترهيب إمام الترمذي إمام البيهقي هذا حديث كان النبي صلى الله عليه وسلم قال ما كان ثبوت 17 دي 17 دي أو مش ما تقول ɛkò yɛ ɔrɛ nyuma ɛyìn ɛyìn sugu zoore asoro mago bishai ɛni malasi atakuro tehran ɛ ɛdi nyi an ka ka sam ɔyɛ lɔ yɛ ɔmɛ yɛ nyi an tó mo ka ɔmɔli wa kyerɛ yɛ kó ti bala ho baro atan ɛ baro atumina nifaq wa baro atumina naar. إمام الترمذي ده حقيقي أنا دي حديث إذا كان النبي صلى الله عليه وسلم كلا وما تو أبا ترى أوكي براءتان على من بريئة إنها كان نفاق نفاق أو كن يولو منافقي كما إسانا هيرا دي براءة ونهو يهرمان كنون أنا رمي ولا شنو هناك àwọn ọmọ ìmọ̀lẹ́sẹ̀ náà yìí náà ẹni dáadáa ara yà bisalẹ̀ ráwá ìlànà dàgbà ìtàn dàgbà ìlànà àsọmọ ọ̀rọ̀ àkọ́tún jẹma méjì kàfọ́ gbèsè ọ̀tún dé ìdílé àìkúrọ̀ láti nù mọ̀ lónìí jẹma ọ̀tọ̀ wọ this one of the spiritual build big dog anáìka àbẹ̀rẹ̀ ní oṣù bíi rẹ̀ wọ̀nyí. ومثل هذا أي وزن لا يشعر بالتعني بالضمير أي وزن كذا ọ èyí náà náà wọn náà múwòrò ẹ máa gba tùrẹ́tẹ́ sábà kúsàlà ẹnu wọn ní tó rí kàrẹ́ nìka ẹnẹ wọn ní ọyẹ tùrẹ́tẹ́ di sẹ akókò àpọ̀jọ àwọ̀ nọ́ọ̀tì wọn lè hóòdì sàlà ọmọdé yẹn ń sọ sí láàrin náà ẹ wọ́n ní lẹ́yìn àṣùwòrò ìtàn ní ibùdó dọ̀míìlì ẹ máa ní orúwọ́. ini damir ini ayan hmm? idza nama an salati maktuba in eh, horja da ayin sara da wana hadu duka a ah, eh to so an lan ko ne duro me se hei ko ko na se ko ama sorry وكذا لو فاتته السنة راتبة أو مليان أول ونيو هدو كنا فيلا anibi láti lè jẹ́ níbi wọn ìlànà ọdọ́ ọ̀yàn kan ẹ̀ ń sọ́ni ìṣọ́ra nìyí lọ́dọ̀ ọdún kan náà fìlà ní anabi nkura kaa eleven lɔɔre so ɛnu mu eduba alayhi salatu wasalam anabi ka yi. وقد وجه حق على كل مؤمن مؤمن فلا يوجه بها nígbà sábà bọ́ọ̀lù ọ̀nà ọ̀tún àdéhùn wọn nígbà máa bọ́ọ̀lù lóṣù náà lóṣù wọn náà òyìnbó rồi muy bien hay là mình quan mình quan trọng ấy nên mình có tập đó thôi làm mà còn có đâu rồi còn cũng có đấy là trong cái gì rồi có gì nữa không có gì mà những cái nào đó ولا صلاة عليها على ولا يتحدث من البطن ولا دور لكن وهو راغب عن الحديث راغب فيه أنا يبقى راغب لاين نمبر 1 يبقى راغب لا يرغب في راغب لكن كثير لأنه راغب فيه

ممن وصفهم الله في قوله أنا أقول ذلك أمري وكوان رأيك أنت إنهم كانوا يسارعون في الخيرات يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين إنهم كانوا يسارعون في الخيرات إن أنا أريد أن أقول I don't know today museum أي مغيرة وان ويدعوننا بهذه الأمور دي مرغبا ترغيب للبيت للبيت مرغبا وكانوا لنا خاشعين لو ما يكلمون ولا يقولون ها نعم أمراء صادقين ومن مظاهر التقاسم في الساعات وإيه إذا one of the signs ọwọ́n ọ̀rọ̀ àníwòrò ọ̀rẹ́ ìtàkùn wòlíì ọ̀nà àtàkọ́sọ ẹ̀sẹ̀káfọ́ à ń ṣe èdè súnàmì rọwátì ọ̀rọ̀ ìta ọ̀rọ̀ wúlò ní ọ̀rẹ́ ìkú súnàmì rọwátì súnàmì rọwátì yẹn ní sọ yìí rákà ẹ̀rá sáà kúndú wòlíì rákà ẹ̀rá sáà kúndú wòlíì rákà ẹ̀rá ọ̀rẹ́ wòlíì rákà ẹ̀rá sáà kọ́sì ọ̀rẹ́ àwọn ọkùnrin wòlíì ana fana wai nan je ya fa kuma ba a yi da ta wasu da ma da dole da wai da kan fa kun wuce da kuma na wai wa qiyamul layl eh àti oye fo pẹtẹ jẹ ìlànà kò qiyamul layl eh ẹ sala kan qiyamul layl ko ko sala ko ana ne ama so ya qiyamul layl ko kuma أريد منك kuwa zuwa ga Qur'an wajen da والتبكير والتبكير يعني بكرة والتبكير إلى المساجد تبكير ها وهي تبكير الناس أمريكا إلى بكرة mana go eke eh bukoro antum sallallahu alaihi wasallam okay barakat hadhihi al-umma fi bukuriha albarka al-umma wana yani iya sasa mkenya yuki iya sasa ni dosa mukoron yuki achieve zai ne kan da wasara da juwa na kwata yi to dubo goiro eh eh ne sani one of those sense could so that they can yourself ready mazika ara o na wenyi get ready wanda zukọ ra o ẹni ìsì kan àbúrò àzá wà o ẹnu lè pe ọkọ náà mẹ́rin kọ́ rẹ̀ tẹ̀ ẹ́ àgọ́ kàdùbáríkàlì ó mọ náà fi bòkó rẹ̀ àbáná yẹn ní sọ́ọ̀rì èyí ọ̀sọ̀sẹ̀ ni so bòkó ẹ́ bòkọ̀rọ̀ tán wà á so ìlà kọ́ ẹ̀rọ bá sọ̀rọ̀ ìlà bòkọ̀rọ̀ ìjẹ́rìí sùn yìí rẹ̀ ẹ́ tó wọn náà sọ̀rọ̀ yìí mọ̀ ká tààl bòkọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọn àgọ́rẹ̀ so التبكير إلى المساجد نوكا أولوج جنتو نزاي المناسي إيه جنتو ولا شنون تبكير نون على جاي سنين بذاك باكري إلى الجمعات أو يكون باكري إلى المساجد إلى نون يجي إلى ذكري أكو كسالة نون ليه أكو جمعة أكو كاكا كيتوكو باكري إلى الجمعة وسائر النوافل أتنا كلي نافل إني نوافل anaka ọtọ mu nkọ náà mẹrẹ yìí ó sì ló kà ń mẹrẹ àná lọmọ àwọn ọlá tó kún náà fúlẹ náà tó kọ yé rẹ náà wúlẹ náà jẹ rẹ ẹyìn náà fúlẹ náà kò ṣe é hù àbùkù wàhánà ọhún ma láti tó ló kà má lẹsẹ rẹ tọkẹ náà fẹkà náà lọnyà wọn mú ẹsẹ tó nyà wà lánà wọ́n dìídò tó mu kàfẹ́ yàtọ̀ kẹ̀mí kúrọ́ káyà rà lọ́ba wọn tó mu rí àkóso àlà ẹ̀yìn ọba àti nítorí àkọ́ ẹ̀tẹ́ ọ̀kọ́lọ́kà yẹn àti ọ̀rọ̀ àtọ́. for masalan ọ̀kan kì í dáàbò sọlá ti dùn ha ọkà example ọ̀bẹ sọlá ti dùn ha àbáyé sáré dùn ha kó wọn akọ ẹ̀tọ́ wọn mọ náà nǹkan wọ́n akọ́mọ ní ìlú rẹ̀ ó sì ń yàgò èdè ẹ̀ náà wọn mọ náà ìfẹ́ wọn náà kàní sọ̀rẹ̀ sáàmà náà lè yẹ̀ jẹ́ ọkà látà. لا تدعوا يهون لا تحكر له ببال إيه؟ أو لا تقدر صينا له ببال إيه؟ أقوم الشعور ناي ليرو أما call it to mind فضلا دم بعكاكا أنا ركعتي توبة أنا كركعي ونضحكو wọ́n sẹ́ misali tuba an tún wọ́n ju asan ẹ́n kaka ìwà dọ̀pọ̀ yìí wọ́n sọ̀lá tó lè istikhara tí wọ́n ká kí sọ̀lá istikhara sàbí ẹ̀ rìpọ́t kì ní istikhara kò àdàwọn ọ̀nà jíde sọ̀rọ̀ nà gẹ̀ǹdọ̀ lẹ́yìn istikhara istikhara nà ẹ̀yẹ wẹ̀n ẹ̀rì ni mẹ́ kó yára ẹ̀rẹ̀ ní o sì lẹ́yìn ká ọ̀nà yẹn nẹ́ kàgó ká mú ní ìyàgò kó yára lè o tùdẹ́ náà kó mìíràn lọ́nà tuntun jí <laughs> ini mana mesti hal aja dah semua kuliah ni mau kali aja eh sahaja lah dah dah mesti sahaja ni je eh because جابر ابن عبد الله رضي الله عنه كان النبي يعلمنا الإثر في الأمور كلها أه؟ أه كما يعلمنا طرد آية القرآن فإنها بلاي هذا يوان سو أثر سوى استخارة ọ̀rẹ́ àbẹ́wọ́lẹ́ rákà yẹn wọn mọ̀ yóò tẹ̀wọ̀n ọ̀la rákà yẹn wọ́n fọ́yì yìí bẹ́ẹ̀ kí ẹnu wọ́n ẹ̀kọ́ mẹ́jọ mo sì ṣeré owó nà. so anatọ ọhún ní àt ìbàdà ìdá so kóòlù rẹ́dì ọ̀rẹ́ kó wọ́n yìí kúrò ní iye wọn ni àjíǹde ìrùkì sọ̀rọ̀lẹ̀ ọ̀hún ṣáà ṣàbàn lọ́tọ̀ ẹ̀kọ́lá sẹ́yìn rẹ̀ àníbi ẹ̀nà wọn kò discourage yẹn ẹ̀ka ṣàbàn lè ṣe rà ẹ̀nẹ́bi kẹ ìzàn tẹ́sọ̀fà ṣàbàn fàlà tẹ̀sọ̀mù kọ́ ẹ̀sà ìkùmọ́ náà ẹ̀nẹ́bi ẹ̀nà sẹ́yìn náà ẹ̀dẹ̀ ní àmàṣe dá ẹ̀kẹ́ ṣàbàn lè ṣe rà nísìnyí náà ṣe tẹ̀hẹ́ ní kí well lórí ti bídí ẹni rẹ dọ́kà ríjì ká ọ̀yẹ́ rẹ̀ hàn ábòye but ẹ̀yìn sọ́yọ́ àtàṣọ yẹn ń ṣàwẹ̀ ní tu sọ́yọ́ ní tu wọ́n ṣẹlẹ̀ kó yẹ bá tẹ ọ̀hún dáhùn tu ọ̀hún nù. ábòye sọ̀rọ̀ gbọ́ wúro kó lè kíní dọ́ọ̀fì ìmọ̀ náà àndọ́ọ̀dọ̀ wọ̀ sókòrò náà ṣọ́hùn rẹ̀ sọ̀rọ̀ náà lórí ẹ̀ tẹ́bi fún yàgbá ẹ̀ ń dì lọ́sẹ̀ lọ́rí tírénìn. for what? Waiting for Ramadan. أولا ومن مظاهر أو إني إذا أنا أسرت هذا لكسر إيمان لراكم أنا بي ضيق الصدر وتغير المزاج وانحباس الطبع أنا بي ضيق صدر دعيو أيو ضوحنا 嗯。Mm? دا یا موسوی دا خانا دی کسود دا یا خانا و تغیر المزاج نام دو عبارا من دوائی ما کنو دا ایدن دوائی سیدی سیدی سیدی سیدی سیدی سیدی سیدی سیدی سیدی سیدی سیدی ọ̀yà náírà na òkú amukọ́nà yìí wọ́n ṣì bá aṣọ tọ́bẹ̀ lẹ́yìn tó ṣe ìgbìyànjú àdó ṣoṣo àwọn ọ̀tẹ̀tẹ̀ làyẹn wọn ìgbìyànjú àìkẹ́ tọ́bí àwọn ọkùnrin ẹ̀mí ọ ẹ̀mẹ́rà káyà ẹ̀mẹ́ mi so sọ́wọ́ yẹn náà ni ẹni hẹ̀rẹ̀hẹ̀rẹ̀ ọ̀yẹ̀ kó o. doka hatta ka anna ala al-insan nituka dasmanka ozonon wanye sikolan kabiran yanu'u bihi dasmanka wali wanye ita na rata na banci mai yare sun eh o yi kuma ko en ta na rata na banci mai yare sun eh e tuka mai la fayasbihu sari'u tabajjur sun sun dulika táì ọ̀la àkwáìdà sọ̀nsọ̀n sẹ́rí òtẹ́tẹ́jọ sọ̀nsọ̀n lórí ká wọ́n náà lé ẹ̀ọ́ àtàm mẹ́sì orúkọ mọ́ra kára sáyẹn náà mọ́ra rẹ̀ nù ọ̀lọ́mọ náà ká àti nǹkan àbọ̀ rẹ̀ ká ẹ̀dà ka is either arrogant or immaturity or <laughs> childishness kó dàdà béèrè kàmẹ́rẹ́ rẹ̀ nàná àdàkàmẹ́rẹ́ dọ́kọ̀ wáyé is it how to react. àtàwọn ọ̀rọ̀ sọ gbá nyába rẹ̀ lẹ́nu yẹn tó àhádà rẹ̀ lẹ́nu káàrò lé wa tó àkà ní wọn ọdún sàdún àkà weakness of the man náà wọ́pọ̀ náà yẹn ni weakness of the man. والتعفف من أدنى شيء أه؟ بس الجزاء بس تنجي أو يكون إن من أدنى شيء يكيكي gbèsè kìtẹ́ yìí kí gidi ọ̀sẹ̀ ká sẹ́fì sáǹdà nù wà á kọ́ ìwé ọ̀ èrè ẹ̀ ẹ̀wùrẹ́ àmà ẹ̀mí ìwúrí yìí sọ ni lọ́nà àkàní dáàkà dáàrẹ̀ ọ̀hún ọmọ ẹ̀rọ àkàkẹ́ ni ẹ̀rọ̀kà lé mẹ́ńsọ̀ lọ́tún ní yàn kù ni ẹ̀ǹtí ọkọ rẹ̀ sẹ́kùn inú mi rẹ̀ wọ́yẹ́sì òrùbẹ̀ díẹ̀ من التصرفات الناس حوله دعيا دعنا إنك سوري abẹ́ni múvi kára ọ̀yẹ́kọ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ respect àwọn bàbá omúríyá máa ní respect him he too much respect himself wọ́tẹ́sàbò sàmáhàtò náfsà lọ́ọ̀rọ̀ àná ọgbànyẹ́ náà ọkọ̀ yín ọ̀yẹ́kọ́ ọ̀rọ̀ àná bìkọ́ sọ́yẹ́ kọ́ yín báyìí. وقد وصف النبي الإيمان النبي عليه الصلاة والسلام أوكي وجوسنا الإيمان بقوله كالإيكا النبي سيد النبي الإيمان الصبر والسماحة الإيمان الصبر والسماحة إذن هي الإيمان النبي بجي سيد الصبر اسمه الإيمان والسماحة أكيد إسكيز هذا زمان ولا نور ويا every weekend along around them, they give excuse. Hmm? Or you listen to the ووصف المؤمن بجواء المؤمنين أنا دون حديث أنك أنا نفسي سلة صحيحة بأنه كأنا دوان يألف ويؤلف ولا خير في من لا